Oh God, me why you like this? Ah ah, baby, why you like this? Okay. Um, when are you coming? Nígbà ló ń bọ̀. When are you coming? Oh, <laughs> ṣe máa jẹ́ next year. Kí ló ń ṣe ẹ́ náà? Get serious. Get get serious. ha ha! I don't want to ní ìyó ṣe pa. Get serious jọ̀ọ́ kí ló ń táìpù tó tó yìí kí. Ah, ah. buy something for my brother too ra nǹkan bọ̀ fágbọ́n mi um, size kí lọ́lọ́ yẹn náà size kí ni ẹ̀gbọ́n mi náà thirty five no no no forty four. olórí tánu bá sọ̀rọ̀. I love you too love you. ìwọ kọ́ mò ń pè ní olórí tá ló ń bá sọ̀rọ̀. <laughs> Oh, abẹ́ wọn gbà mí. oh god okay okay okay okay um um let me let me let me talk to you let me talk to you. Who are you talking to? Ta ló ń bá sọ̀rọ̀ tó ń rẹ́ni tó tó tó tó wà kárìdéwé pẹ̀lú fóònù láàárọ̀ òru talk to you later. ẹ gbà mí ẹ gbà stop jẹ́ ń later John. ń my brother is here. my brother is here my brother is here. okay just let me give you a voice note. mo ti rẹ́ ní kejì mi ẹni bí ọkàn mi àjò ìfẹ́ jẹ́ ń fa ẹ lọ́wọ́ dání kọ́kọ́ ìfẹ́ gbé o. jẹ́jẹ́ tó tó tó jẹ́ gbọ́dọ̀ ọkọ̀ ọkọ̀ ìfẹ́ òṣìṣẹ́ mayama wo ojú ayé mi kọ́ ọkọ̀ ìfẹ́ wo don't tell me you are going on another online dating. ẹ̀gbọ́n mi kí ni problem mi online dating. kí ló dé kí ló dé kí ló mi ò láìkẹ́ o máa sọ̀rọ̀ sí i o ẹ mọ̀ pé ti bẹ̀rẹ̀ látàtọ̀ ẹ mọ̀ pé ti bẹ̀rẹ̀ tẹ́tí dúró tẹ́tí dúró bí èrè dúmọ̀tà ni mo ti ń wo yín látàkọ́ tí mi ò sọ̀rọ̀ ẹ ṣọ́ ara yín kẹjẹ́ kọ́ lọ́n ṣọ́ yín kí ló dé gan-an ṣẹ̀fẹ̀ kí n ṣoríire ni ẹni tó ò rí rí ẹni tó yẹ pé ẹ fẹ́ra ní nàìjíríà kó tó gbó travel gan ó padà lé ẹsìn lé mi ṣé èmi mo jẹ̀bi tí mo fi lé mi bọ̀ ẹ́ láṣìírí tó padà sọ́dọ̀ dáàdi wa nílò òkè ẹ́ online dating mo ṣàwọ for for for for more than ten minutes mo wà lẹ́yìn no na receive i love you no serious laisli lasilise lasilise lasilise ó bẹ̀rẹ̀ sí pẹ́ẹ́kì fóònù kẹ́mi wo tí ọmọdé méjì bá ń gegi nígbó ọmọdé méjì ẹ̀yin small small boy and girl méjì tẹ́ ẹ bá ń gé gígbó àwa àgbà ọmọ yẹn lámọ́bí tó máa wó sí mo ń sọ fún ẹ̀sìn lọ lórí. I'll talk to you later, please. Be right back. My brother is back here. ó ń fi mí tẹ fóònù. Your brother is what? ṣé ìwọ tiẹ̀ kí n ronú pé ẹni tó gbé picture sórí probably eh, eh, Instagram eh, WhatsApp or Facebook bóyá òkè ló fi hàn ẹ́ ó mọ bí sàlẹ̀ ẹ ṣe rí fẹ́ pálábọ̀ ara ní ńkọ́ ẹ́ abọmọṣẹ́ tó ń ṣe wise náà jẹ́ kórè ẹ̀ gbogbo jẹ́ kọ́pọ̀lọ́ ẹ̀ jí inú ìsinsìn òkè ń jọyàn lẹ́ẹ̀mejì ẹ́ àdé ń bá iṣẹ́ olóòní gbọ́ àfi kó máa lanu gbà kó máa bú kó máa bú kó máa bú what's your problem ojú ayé nǹkan ló ṣe máa fẹ́ ni tó rí rí o òótọ́ ló gbọ́ lẹ́nu mi yẹn ojú ayé mi kọ́ ló ṣe máa fẹ́ ni tó rí rí ẹ that's final first and the last time tí ẹ máa tún ever rí pé mo wà lórí fóònù ẹ máa dá sùn kan tí kò kọ yẹn ẹ jẹ́ kí èmi jẹ́ first and the last time ẹ jẹ́ kí èmi jẹ́ first and the last time ẹ̀gbọ́n mi ṣé àwọn pé mo sọ fún yín ẹ̀gbọ́n mi ṣé àwọn pé mo sọ fún yín ṣé àwọn pé mo sọ fún yín ṣé mọ̀. First and last time for who? Definitely that's not for me kò ṣe èmi ló ń sọ yẹn sí mo wà lẹ́yìn ẹ for over ten good minutes. ẹ̀gbọ́n mi kí ló kọ́ yìí ṣẹ́fẹ́ kí n ya àkọ́mọ yín lọ́wọ́ ni kí ló ṣẹlẹ̀ gan-an kí ló dé kí ló kọ́ yìí ẹ̀gbọ́n mi kí ló kọ́ yẹn ẹ̀dẹ̀ please ẹ̀dẹ̀ jọ ṣé àlè jẹ́gbọ́n àtàbúrò kadẹ̀ kankan kò dẹ̀ wà yìí please kò tiẹ̀ wọ́n sí kò tí mo ṣe é ṣojú yín tó make sense kò tí kò tí yóò ṣe é ṣojú yín tó make bread. ni kò máa ṣe online dating. báwo ló ṣe kọ́ yìí. kò máa fẹ́ èèyàn lórí ẹ̀rọ ayélujára ẹni tó ò tó mọṣẹ́ tó ń ṣe ń tó bá sọ fún ẹ pé òun ṣe lórí láyẹn náà ni ah! ó máa post picture nana post pẹ̀lú mọ́tò tó tóbi tó mọṣẹ́ tó ń ṣe. kí ló kọ yìí. beware of them this may not end you well nǹkan tí mò ń sọ fún ẹ nìyẹn ó mọ nǹkan tó ṣẹlẹ̀ sí the first relationship ẹ inú ilé náà náà dá ẹ padà sí èmi mo ti jẹ̀bi tí mi jẹ́ kó máa lọ sí lókè lọ́dọ̀ dáàdì wa ah! èmi mi jẹ́ kó máa lọ sí wọ̀nyẹ̀ lọ́dọ̀ dáàdì ara ẹ̀ bá ti balẹ̀ ah! kó máa ta kó máa tẹ pupa àbí pupu lọ́gbọ́n òkun wọ̀nyẹ̀ jẹ̀ṣà ara ẹ̀ bá ti balẹ̀ ṣé mo tó dúpọ̀ mọ́ àbọ̀ ẹni torí pé mo gba ẹsílẹ̀ nínú àwọn mo dẹ̀ ń wọ̀n ẹ àwọn ọkùnrin gidi tó ń wá ẹ wá sínú ilé yìí mo ní kó mú kan nu wọn tó bá lóò fẹ́ bọ̀bọ̀ yẹn mú mo dẹ̀ ti gbọ́ ẹ wá online tó jẹ́ pé orí orí line ló ti pàdé mi ó ń padà mi I love you seriously seriously let me voice no let me sing a song for you. wọ́n ti rẹ́ ní kẹ́jọ́ mi yìí. bàbá irọ́ ló ojú ayé mi kọ́ ló ṣe máa fẹ́ òótọ́ ló gbọ́ lẹ́nu mi yẹn tó bá jálà àbọ̀ ara ńkọ́ bí ṣẹ́yìn lẹ làbọ̀ ara ṣẹ́yìn lẹ fẹ́ fẹ́ alábọ̀ ara. ẹni tó ń rí lójú kojú tẹ́ ẹ jọ ń gbé brabli lẹ́kọ̀ọ́ tàbí o lè wọ mọ́tò bíi five hundred one thousand highest two thousand lọ́ba tẹ́ máa máa ríra yín lóòrèkóòrè ìyẹn mo fẹ́ fún ẹ. ẹ̀gbọ́n mi ṣé ṣé tí ẹ mọ ọkọ tó ń jẹ́ love ṣá. lọ ṣé mo tún mo love ṣá. ọjọ́ ọ̀nà bí ẹ. ẹ wo ọkọ yìí ti dàbí ọkọ aṣálẹ̀ ọkọ yìí ti yí ó ti kí ó ti dàbí nǹkan tó lọ́jú pọ̀ because hmm. ẹ ti ẹ̀ mọ̀kọ́ tó ń jẹ́ emotions ẹ̀ mọ̀kọ́ tí love wà all about and you're opening your mouth ẹ̀ dẹ̀ ń sọ̀rọ̀ sí mi ẹ̀yin tẹ̀ kàwé tẹ̀ lọ sí school tẹ̀ wà ẹ̀ ẹ̀ ń sọ̀rọ̀ sí mi ẹ̀ dẹ̀ mọ̀ pé advice kan advice tó make brain tó ní ọpọ́n tó ní làkàyè wà lẹ́nu yìí sí mi ẹ̀gbọ́n mi máa sọ̀rọ̀ sí mi máa wọ ilẹ̀ máa jìjìgẹ́ sí ládùúgbò máa wọ yín publicly kí ni problem yìí ẹni ni last date máa gbẹnu lé yìí o èmi ni last date máa gbẹnu lé bẹ́ẹ̀ ni. ó dà bẹ́ẹ̀ ọmọ tó ní bàbá ń wo la ọmọ tó ní bàbá ń wo lówó lọ́wọ́ ẹnu ẹ ló wà yẹn olórí ẹnu ẹ ló wà yẹn ṣé o mọ̀ ti first thing eléyìí tó ṣẹlẹ̀ sí ẹ ẹ fẹ́ra yín olóyè ọdún tẹ́ fi fara yín kó tó dúpẹ́ padà wá fẹ́ra yín gangan akóṣùlọ akó gbogbo ẹ̀ lọ ṣé o gbàgbé pé ìyẹn travel tó gbà tó máa fi dé ọ̀nà tí nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọ pẹ̀lú àbúrò ẹ̀ ìyẹn bí ó wá padà bẹ̀bẹ̀ ń jò ní mo ti gbà pé báyọ̀ máa gbà padà ó máa ra mọ́tò fún ẹ máa fún ẹ gbogbo ẹ̀ irọ́ ni o olóòjẹ́ fúnra ṣùwàìfù òdì kìnnìkan kìnnìkan gbogbo nǹkan ó lé bọ̀bọ̀ yẹn lọ. so o tún wá fẹ́ àwọn èèyàn gidi tó ń páàkì mọ́tò tó ṣe dáadáa tá a mọ̀ ṣe ọwọ́ tó ń ṣe tá a rí ojú máa mọ tá a rí mú wọn wọ́n wá ẹ wá òun lé wọn dànù ọrọ̀ ẹ̀nú iná ni ó wá jẹ́ pé ẹni tó ò rí rí tó jẹ́ pé orí láì lẹ́ ti pàdé ee ee kí ṣòbí ọ tó de gbò olùkọ́ bẹ̀rẹ̀ àké sí òun bó ṣe sọ fún ẹ̀sìn mò ń wọ̀nù ẹni torí tára ilé ẹni bá ń jẹ ah. èkúté ilé àbí kí náà ń pè é ó jẹ́ ká ètè bá wí torí tó bá dòru wùrùwùrù ò ní jẹ́ kéèyàn sùn tó bá máa dá alẹ̀ arọ lọ́rọ̀ ẹ̀ tó bá máa dáná ọ̀rùn ẹlẹ́sẹ̀ méjì tèmi náà ló máa dá sí mò ń ò lè fẹ́ o ò lè ojú ayé nǹkan ló ṣe máa fẹ́ o Ọlọ́run. kí ló ṣọlọ́run. ẹ ń wò mí ràn ni báwo lèèyàn ṣe máa wà géńdé Ọlọ́run ẹ kò dàgbà ní ẹ kò mọ̀ pé wọ́n wọ native wọ́n wọ ṣòkòtò wọ́n wọ kẹ̀m̀bẹ̀ wọ́n ń dé fìlà sí bọ̀ dẹ́n kò sí kankan nínú bọ́dì ẹ̀ lẹ́ńjìn ẹ̀ láròjinlẹ̀ ẹ̀ ní carburetor débi pé máa ní brake ẹ̀ ní nǹkan tó kú ẹ́ńjìn yín pọ̀ débi pé máa ní steering not to talk of ẹ máa ní wheels ẹ máa mọ direction táwọn ẹgbẹ́ yín lọ but for kind of loud ẹgbọ́n mi ẹ̀ ní ò ní mi ò ní. ẹ mi ti ju. pé òun fẹ́ èèyàn lórí ẹ̀rọ ayélujára tí mo dẹ̀ ń kọ́sàn ọ̀nà tí mi ìfẹ́ kó tún rárí dùn wọnú wàhálà part two ó tiẹ̀ wá òun tírẹ́tì rèmi kó máa kókó òun lé mi olórí kẹrù ẹ̀ máa lọ. mo máa lọ. ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ilé mi o kẹrù rẹ kó máa lọ àbúrò oní wàhálà o kẹrù rẹ kó máa lọ wo tẹ bá fẹ́ra yín má délé mi o ò lẹ́gbọ̀n kọ̀ọ̀kan ṣé bẹ́ẹ̀ ni wọ́n máa ń pè fún wọn bàbá ẹ̀ má sọ má don't bring any of them here o tó yẹ pé ìgbéyàwó orí fóònù fẹ́ ṣe àbí kéèyàn kọ́ mọ́bìnrin dẹ̀ wá kó dẹ̀ máa wo fóònù kọ́ máa láì ní sí fóònù over ten fifteen minutes bó dẹ̀ mọ̀ pé ó ti wà lẹ́nu kó tó gbé mo dé yẹn yẹn kí ló dé sọ fi ṣe ẹni fẹ́ni tá a rojú rí mú ẹ fẹ́ni tá a mọ létà àmọ̀nù ẹ̀ bíbá ìkíṣẹ́ tó ń paná tọ̀ yìí lórí line tọ́nu gbọ́ lẹ́nu mi yẹn ẹni tó fẹ́ pé kò níṣẹ́ kò lábọ̀ ó máa ya mọ́tò ó máa lọ sí patí patí ó máa lọ sẹ́gbẹ́ mọ́tò mọ́tò ó máa ya fọ́tò káàkiri. ṣé wàá bẹ̀ ní ṣé mú. irọ́ lọ́pọ̀lọpọ̀ wọn pa ninety five percent of them irọ́ náà pa lórí Instagram irọ́ náà pa lórí WhatsApp bẹ́ẹ̀ ni mo. ẹ wà níṣẹ́ méjì ẹ ní kankan ọ̀rọ̀ mi ìṣàlẹ̀ fi ń ṣe case study ọ̀rọ̀ mi lẹ́bí blessed day wọ́n ti mọ̀ wá ládùúgbò ọ̀rọ̀ ẹ náà ni ọdún tí mi ẹ̀gbọ́n mi ṣe ní tì. ọ̀rọ̀ ẹ náà nígbà tó ojú ẹyọ kan iná lọ́wọ́ mi ṣe é pọ̀ báyìí lọ ni. God ẹ̀gbọ́n mi ẹdẹ jọ ẹdẹ calm down. jẹ́ kí n kọrin kan fún ẹ ó ní ìjọba ọ̀run kù dẹ̀dẹ̀ aráyé ẹ yí padà onídàájọ́ ayé ń bọ̀ tí yóò béèrè lọ́wọ́ ẹ wọ́n á béèrè ẹ lọ́wọ́ mi ibi tí mo ń lọ gangan nìyẹn o tí yóò béèrè lọ́wọ́ rẹ báwo ló ṣe wò ó báwo ló ṣe ṣe sí báwo ló ṣe sọ sí báwo ló ṣe ń ṣayé báwo ló ṣe ń mọ́nítọ̀ ẹ̀ sí àbúrò rẹ olórí bó ṣe máa jẹ́ gangan nìyẹn iṣẹ́ ẹ̀ ni mo gbà nígbà tí n bá ọba sí yẹ ta ni mo fẹ́ ọba sí ṣódẹ̀ ìgbà tó bá rárí wọnú wàhálà tó bá rárí wọnú kòtò kí wọ́n kí wọ́n máa struggle àti yọ ẹ́ ojú ayé nǹkan ló ṣe máa fẹ́ ni tó rí rí ta ló mọ̀ bọ́yá bákan ló ṣe rìn ta ló mọ̀ bá bá bá bá bá bá gbogbo nǹkan tó tó tó fi hàn bọ́yá rọ ni. ó dà pé ẹ mọ̀ kan wọ́n sọ pé òkun ò kí ń wó ruru kéèyàn wà ruru now. orí ẹ ti pé báyà bí. Ma, calm down fẹ́yìn. ó bẹ́tà. since mo ti realize pé orí títí máa ń rubí radiator ni ẹ mọ̀ ó máa ń rubí omi inú radiator ni. ṣé orí tí n bá fi ọwọ́ àlàáfíà wọ ìgbà ló tó yẹn. ẹ̀gbọ́n mi àìní gbẹ́rú ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín tí ẹ bá try láti provoke mi lọ́sàn-án tí ẹ bá provoke mi ẹ̀gbọ́n mi tí ẹ bá provoke mi tí ẹ bá provoke mi tí ẹ bá provoke àwọn tó wà ní ìkọ́ tó ń gbé nínú mi tí ẹ bá provoke ẹ̀ ìkọ́ tó máa ṣe fún yín lọ́sàn-án ẹ̀wọ̀n gbàdúgbàdú àgbọ̀wọ́ àgbàdo lọ́wọ́ kí ni problem mi. kí ló ń gbẹ́nu ẹ̀ tó jù àtúnwá àtẹ̀dọ̀lọ́ àtúnfà àwọn ìgbọ̀nsẹ̀ tí ò tí ì jáde àti sógbóná irọ́ ló pakọ̀ sí nǹkan tó gbénu ẹ̀ ń tẹ́mi báyìí sọ ló máa gbọ́ yes nǹkan tẹ́mi báyìí sọ ló máa gbọ́ what do you mean. ó yẹ má bínú ẹ̀gbọ́n mi ẹ má bínú ẹ mọ̀ ẹni tí ò bá lọ sí skul tí kò kàwé tí ò dẹ̀ mọ̀ báwọn bó ṣe ń ṣe láwùjọ tí ò ẹ mọ̀ ọ̀tọ̀ ní kéèyàn kàwé ọ̀tọ̀ ní kéèyàn ka ọgbọ́n orí. mọ̀ nǹkan tó máa sọ o. náà ni mò ń lọ. mọ̀ nǹkan tó máa sọ o. ẹ farabalẹ̀ sà ẹ jọ so ẹ mọ̀ ẹ mọ̀ ẹ wà exposed ẹ dẹ̀ mọ̀ bí wọ́n ṣe ń ṣe àwa tí wọ́n bí ní eh, period you know ta ta ta you know báyé ṣe ń yí làwa ṣe ń tẹ̀lé ẹ̀yin tẹ̀lé tí láti ta kú ẹ ní sùúrù ẹ̀ kú ìyíkù yìí lòun yí ṣé àwọn pé mi ò sọ̀rọ̀ sí yín ṣé àwọn pé mi ò sọ̀rọ̀ sí yín. àmọ́ gbọ́ mọ́ gbọ́ it's online dating online máa fẹ́ ìyàwó fọkọ lórí ìlà lórí ìlà lórí ẹ̀rọ ayélujára eh. ẹ̀gbọ́n mi ṣe eh. máa ní sùúrù Hmm. inú gan ti ń kan mí god ṣe máa ní sùúrù bẹ́ẹ̀ lóko ló ń gẹ́. ok ẹ̀gbọ́n mi this is how it is done bó ṣe ń ṣe rèé ṣe ń gbọ́ mi ṣe rí kì í ṣe gbogbo ọkùnrin tá a bá rí lórí social media lèèyàn burúkú ẹ ti understand ó dàbí bẹ́ẹ̀ mi náà ṣe wà lórí social media ǹsìn kẹ́ wá wò ṣùṣù kéèyàn pé àbúrò yín pé arọ ni o àbí ó dúró sẹ́gbẹ̀ẹ́ mọ́tò onímọ́tò àbí nǹkan kan ẹ mọ̀ tó bá sọ̀rọ̀ èlé tí inú máa inú máa bí inú ẹ̀ ní kò mọ̀ má mọ̀ náà nínú má fi inú wẹ́nu kò má bàa jẹ́wọ́ ni ah! tí ẹni mò ń ṣe ẹgbọ́n mi ẹgbẹ́ mentality ìlú yín kúrò lórí ẹgbẹ́ mentality you know ẹ wake up ẹ sọjí ẹ WhatsApp ẹ mọ bó ṣe ń lọ ẹ trend ẹ kí brain yín náà trend ẹ jẹ́ káwọn kan ìfun àtẹ̀dọ̀ yín kó trend ẹ bọ́ òsùkù kúrò ẹgbọ́n mi mo dẹ̀ ń try láti kọ yín ẹ̀yin náà ẹ tiẹ̀ ẹ tiẹ̀ you know ẹ ṣe bí àgbàlagbà kẹ calm down kẹ farabalẹ̀ kẹ gbọ́ mi ẹ calm down máa explain fún yín ṣe ti calm. explanation yẹn yes. keep it to yourself for now sórí abẹ̀bẹ̀ mi tó bá lọ sókè ní gbàgbà ibi pẹlẹbẹ ló máa fi lọlẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Ojúmọ́ Ire ẹ wò ó ẹ ní rí wàhálà oh, ẹ ní rí ìdààmú ayé yín ò ní bàjẹ́ àbúrò yín ò ní ṣe ọkọ fẹ́ kò dẹ̀ ní kó sọ́wọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo ah! ẹ̀yin òbí abiyamọ pátápátá ọmọ yín ò ní gbégbé kúgbé wá bá yín wọ́n nílé ìṣiṣẹ́ oúnjẹ òyìn lẹ́mi gbogbo ilé mọ sítórì tó ń lọ nílé yìí ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ sábúrò mi bí mo ṣe padà wá àbọ̀ ẹ̀ sínú ilé mi ẹ̀ẹ́mí mo ti jẹ̀bi ká ní mo ti rán lọ sọ́dọ̀ fọgá ń wòye tó ti ń gbòòyè bọ́yọ́ ń ta mẹ́mẹ́ tàbó ń tẹ̀kọ́ àbó ń ta kerosene àbó ń tepo lọ́lọ́ bàbá ń lókè kó máa tẹ̀lé wọn lọ oko gírígbó àgbójà ara ẹ̀ bá balẹ̀ ṣùgbọ́n tó pé mo ti gbà sínú ilé mi mo pe wẹ́ẹ́ mi ìṣàlẹ̀ mi mi wẹ́ẹ́ ó ṣẹlẹ̀ náà nìyẹn ṣé bí tí ẹṣin bá dàyàn gúnlẹ̀ èyí ó túbù níbẹ̀ kò yẹ kí èèyàn túbù ẹṣin kẹṣin ojú ayé mi kọ́ ni àbúrò tèmi máa ṣe máa fẹ́ ni tí ò tí ì rírí online dating náà ń pè é kéèyàn máa ṣe ìbádọ́rẹ̀ orí afẹ́fẹ́ ìbádọ́rẹ̀ orí ìlà ìbádọ́rẹ̀ orí ẹ̀rọ ayélujára èmi ò ní gbà àwọn tó ní mọ́tò tá a mọṣẹ́ tó ń ṣe tó ń wá wá sílé ó ń fẹnu lé gbogbo wọn ojú ayé mi kọ́ ni àbúrò mi ṣe máa máa ṣe online dating not yes ìṣojú tèmi ọláyínká bá sorúkọ tèmi àtàbàtúbú abẹ́rẹ́ orin ni wọ́n ń pè mí gbòòrò ọmọ ìrìnkẹ́ bá ń bá sọ̀rọ̀ kó má pa mí nífẹ̀ẹ́ kò nífẹ̀ẹ́ ojú ayé mi kọ́ ojú ayé mi kọ́ máa sì sí fóònù ẹgbẹ́ yìí ó ti wà nínú fóònù ló bá tán. Ah, iṣẹ́ mi ò mọ nǹkan tí mo lè sọ mi ò mọ ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ mi ò mọ ibi tí mo ti fẹ́ gbẹ́rù mi ẹ̀ẹ́dẹ̀ jọ nítorí ọlọ́run ẹ̀ adopt mi ẹ dákun ẹ ṣàánú ayé mi o ẹnu gbẹ mo ní ìdí owó ẹ ṣàánú mi ẹ jọ ẹ ariwo lẹ́ni ariwo lọ́la ẹ̀gbọ́n ti fẹ́ pa mí ẹ̀ ní fírú ẹ̀gbọ́n báyìí wọn Ọlọ́run ní fi dé yín ládé lórí ẹjọ́ ẹ ṣàánú mi ẹ̀kọ́ tí ẹ gbé mi ẹ adopt mi ẹ má jí mi gbé o ẹ adopt mi legally ẹgbọ́ ẹjọ́ ẹ olórí olúwa Kẹ́mi Ìyàndá lórúkọ tèmi orúkọ mi ò yí padà ẹ tún lè pè mí ní most beautiful olórí kò tí ẹ yá mi lára láti pa àwọn sweet sixteen sweet kìíní kan yẹn because wọ́n ti pọ̀ mí ní fún pọ̀ wọ́n ti pọ̀ mí fúnpọ̀ ẹjọ́ ṣàánú mi ẹjọ́ ẹ ẹni tí ó tún jàjà nífẹ̀ẹ́ mi lójú méjèèjì ẹ̀gbọ́n mi ti sọ pé mi ò ní fẹ́ ẹ wọ ẹ kà lọ sókè lọ Ojúmọ́ Ire lè ètò ṣẹ́gbọ́ ojúmọ́ rẹ amúlùdún lè tọ́ à ń bọ̀ ẹgbọ́n mi ẹjọ́ ẹgbọ́n mi. irọ́ ló pa irọ́ ló pa gbogbo elétò ṣe yẹn acting ni gbọ́ ó dàbí fatia lójú mi ó dàbí fúnkẹ́ akíndé lójú mi ó jọ tóyìn abraham lójú mi irọ́ ló fi pa ah bímbọ oṣù ló jọ ìwọ ò fẹ́ nobody lórí line. ha. Hmm.